Fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin olùgbọ́ wa nínú ilé a tún ti kalẹ̀ sí ilé agodo ti Àdàbà tí ó kalẹ̀ sí ìlú Ìlaramọ̀kín 88.9 FM. A lónìí lórí ètò yín ètò wa ètò Al-Hidayah. Eléyìí tí ó ń détí gbọ̀ wá láti ẹnu èmi ọmọ ìyá yín Abu Ayman al A tún ti kalẹ̀ lónìí láti máa tẹ̀síwájú lórí ètò náà gẹ́gẹ́ bí a ti ń bá a bọ̀ láti àtẹ̀yìnwá ní àwọn ọjọ́ bíi mélòó à ń ṣàlàyé nípa ọ̀rọ̀ Ramadan àti àwọn ìdájọ́ eléyìí tí ó rọ̀ mọ́ Ramadan tí a bá sì wo sàkún rẹ̀ a rí wípé lónìí a rí wípé ìpín kejì inú ìpín mẹ́ta tí Ramadan tó pín sí ó ti ń ti ẹnu bọpọ báyìí lélẹ̀ tó ṣe pé tolórí tẹlẹ́mù nínú àwọn mùsùlùmí náà ni ó mọ gbáradì báyìí láti lọ fún ẹ̀rtikaf láti lọ wá òru lailatul qadr eléyìí tí ó ṣe wípé ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ lailatul qadr kí ni àwọn ìdájọ́ ilé tí ó rọ̀ mọ́ àbí àwọn kan ló yẹ kí mùsùlùmí mọ̀ nípa tí a ń pè ní lailatul qadr ǹjẹ́ tí a bá fẹ́ ṣe lailatul qadr ǹjẹ́ ó bùkátà ká mọ́ ha envelope nínú mọ́sálásí pé káwọn èèyàn mọ́ fi owó sí àbí báwo alákọ̀ọ́kọ́ eléyìí tí Islam ó pèpè sí òun náà ní wípé lẹ́látùlù kọ́dìrì wíwálà lẹ́látùlù kọ́dìrì inú mẹ́wàá tí ó gbẹ̀yìn yìí òun náà ni súnà sọ fún wa pé kí a mọ̀ wá sí ọláwo ló ń bẹ fún lẹ́látùlù kọ́dìrì ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún wa rẹ̀ mímọ́ ọlọ́run ọba ní inna anzalna fi lẹ́látùlù kọ́dìrì wa ma adraka ma lẹ́látùlù kọ́dìrì lẹ́látùlù min alfi shahr tanazzalu al-mala'ikatu war bi idni rabbihim min kulli amr sálàmù nìyíyà hátà mọ́tìlá àlìfàjì ọlọ́run bá ní iná anzanahu fi lailatul qadr dájúdájú àwa ọlọ́run ọba rẹ òjíṣẹ́ ọlọ́run àwa ni a sọ àlùkùránì kalẹ̀ nínú òru abiyì wà má àdìrọ́kà mọ́ lailatul qadr ojú ìtumọ̀ wo ló kọ sí wa nábì sallallahu alaihi wà má àdìrọ́kà mọ́ lailatul qadr kí ló fi ń mọ̀ ọ́ lailatul qadr lailatul qadr khairun min alfi òru lẹ́lẹ́tùlù kọ́dù tá à ń sọ yìí ọlọ́run bá ní khairu min alfishar aw akhyaru min alfishar ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tanazzalul malaikatu warruhu fiha àwọn màláìka ó mọ̀ sọ̀kalẹ̀ ní ọ̀wọ̀ọ̀wọ̀ inú òru ọ̀hún náà warruhu fiha bákan náà ẹni tó jẹ́ olórí àwọn màláìka pátápátá òun náà ni malako jibril òun náà ó wà nínú wọn salamun hiya hatta matla alfajr àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ náà ni ó sì máa jẹ́ ní gbogbo òru ọ̀hún títí tí àlùfáàjà ló fi ṣe kí ni o tí ó fi yọ pé àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ ni ó máa jẹ́ fún gbogbo ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá fi ṣe kòǹgẹ́ òru abiyì náà nínú àwọn ẹ̀ṣọ́ àti àwọn nǹkan tí ó jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ àǹfààní nínú òru abiyì tí à ń sọ anna allah azza wa jalla anzala alqur'ana fi hadhihi layla inú àwọn in tí ọlọ́run ọba àlékẹ́lá tó fi kẹ́ oṣù yìí tó fi ṣe àdáyẹrí oṣù yìí òun náà ni wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala inú oṣù yìí náà ló sọ alukur'ani kalẹ̀ gẹ́gẹ́ bí a ṣe kà á síwájú tọ́lọ́run ọba sọ wípé inna anzalnahu fi laylatil qadr dájúdájú àlá sọ alukur'ani kalẹ̀ inú òru abiy bákan náà anna allah azza wa jalla azza man sha'naha bìdíkìrá bìkọ́lìhì wà má àdúrákà màláyàtul qadr wọ́n ní ọlọ́run ọba subhanahu wa ta'ala àkókọ́yán òru làlátùl qadr tá à ń sọ òru abí yìí ọlọ́run ọba ò mọ̀ kọ́yán rẹ̀ kéré torí pé ọlọ́run ọba àlekí ọlá sọ fáànà wíkì àmọ́ àdúrákà mọ́ làlátùl qadr kí ló fi mọ̀ ọ́ làlátùl qadr rẹ̀ ànábì sallallahu alaihi pé ìjọsìn nínú oṣù tí oru tí a sọ òru ẹ̀kan tó sọ yìí o ó mọ̀ lóore ju ìjọsìn nínú ẹgbẹ̀rún oṣù lọ eléyìí tí ò sí Lailatul Qadri níbẹ̀ anali malaikata tatanazalu fihari ilaila àti pé àwọn màláìka wọ́n máa sọ̀kalẹ̀ ní abiyì tí ń sọ yìí àbákan náà inú àwọn nǹkan jẹ́ in tí wọ́n ṣe àdáyẹnrí rẹ̀ anal amuna wasalam yahulu fi adi ilala òun náà ní wípé ìfọkànbalẹ̀ àti àlàáfíà yóò boko wá dàrú pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n bá ní oore ọ̀fẹ́ láti ṣe kòǹgẹ́ òru abiyì náà bákan náà ó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ afáwa àbí hùrẹ́rà kọ́lọ́wọ́n bá àlékọ́lá kí ó bá yọnu sí pé anábùwà muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n sọ wípé man sama ramadana imana wa tisaba gufira lahu ma taqaddama min dhanbihi wa man qama laylatal qadri imana wa tisaba gufira lahu ma taqaddama min dhanbihi wọ́n ní anábùwà muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ wípé man sama ramadan ẹnikẹ́ni tó sì ní àkọlé kan yìí pé gbogbo tí mò ń ṣe ọlọ́run ọba àlìkọlá náà ní mò ń san mí lẹ́sàn rẹ̀ mi ò ṣe nítorí àlẹ́ àwò mi ò ṣe nítorí iṣẹ́ àgbọ́ mi mi ò torí pé ṣe nítorí kẹ́nìkan lè yìn mí gúfúrọ́ láhùn mọ́ tàkọ́ dàmọ́ mi zambi gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá ọlọ́run ọba àlìkọlá yóò mọ̀ forí rẹ̀ jìn o wàmọ́ ń kọ́ mọ̀ láyé látàlí kọ́dìrì ìmọ̀ náà wá sí sábà bákan náà ẹni tọ́lọ́run ọba àlìkọlá bá fi ṣe kò ń gẹ́ tí ó ṣe kò ń gẹ́ òru làlátùlù kọ́dù yìí tó sì yẹ òru ọ̀hún ìmọ̀ọ̀nà lẹ́yìn tó nígbàgbọ́ nínú ọlọ́run wá ti sábà tó sì ní àkọlé kan ìmọ̀ retí ládá látọ̀dọ̀ ọlọ́run ọba àti pété ọlọ́run ọba àlekíọlá lòun fi ń ṣe gbogbo àwọn pẹ́pẹ́ burú tó ń ṣe nínú oṣù náà nínú ọjọ́ náà nínú òru náà gúfìrà láhù máa tàkọ́ da mọ́ọ̀mì zambi irúfẹ́ onítọ̀hún o wọ́n mọ̀ forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti dá ànábì sallallahu alaihi wa sallam ànábì ni wọ́n fi orí ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n fi ṣe kí ni o wọ́n fi jin onítọ̀hún. aláṣẹ kanu làlátà lùkọ́dìrì sí Ramadan torí pé alẹ́ àmọ́ béèrè pé òru làlátà lùkọ́dìrì oṣù wo ló wá bọ́ sí wọ́n ní kò sí èméjì o àna làlátà lùkọ́dìrì sí Ramadan pé òru làlátà lùkọ́dìrì inú àwẹ̀ náà ni ó máa ń bọ́ sí ìyẹn àwẹ̀ Ramadan ọlọ́run ní iná zanaufi láìláti lùkọ́dìrì àwa ni a sọ alukur'ani kalẹ̀ ní òru abiyi bákan náà ọlọ́run bá sọ wípé ṣáàrù Ramadan alẹ́bí ounzila fihi quran inú oṣù ramadan yìí o òun náà ni oṣù tí ọlọ́run ọba àlekẹ́ láti ó sọ alukurani kalẹ̀ wàá mọ̀ tàdídùn ha wọ́n ní ẹ̀wádìí táwa lè sọ pé gbèdéke ọjọ́ wo gangan ó ní làlátùl kọ́dìrì ló bọ́ sí inú mẹ́wàá ìgbẹ̀yìn àwọn olùmọ̀ pàápàá jùlọ àáfàá wa ibnu hajar alaskolani kí ọlọ́run ọba àlekẹ́ láti ó bá yọ́nú sí wọn wọ́n sọ fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ni àwọn àfáàfin mọ̀ wọ́n fi hàn ara wọn lórí wípé pàtó ọjọ́ wo gan ni lailatul qadr bọ́ sí arínú wọn tí wọ́n sọ wípé twenty seven ni arínú wọn tí wọ́n sọ pé twenty one ni ṣùgbọ́n eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ òun náà ni wípé mẹ́wàá ìgbẹ̀yìn òun náà ni lailatul qadr òun ló máa ń bọ́ sí tí ànábì sọ́là sọ́là tó sì gbẹ wá lóǹgbẹ wípé tá a bá fẹ́ wá ká wá sí àwọn ọjọ́ tó yẹ pé àlè fi éjì àlè fi pín wọn òun náà ni àwọn odd numbers bíi twenty one twenty three twenty five twenty seven twenty nine òun náà ni kíni o òun náà ni àwòtáàrò àríyí àyàmù àṣàrà òun náà ni àwọn tó tẹ́lẹ̀ pé atarágbé tù kọjá lórí ẹ̀ tù ò ní ṣe kíni o kò ní kọjá kò ní pín wọn eléyìí òun náà ni eléyìí tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ ó lè jẹ́ twenty one lóru kan lọ́dún wìn ó sì lè jẹ́ twenty three lọ́dún mi. ó sì lè jẹ́ twenty five lọ́dún mi. ó lè jẹ́ twenty seven lọ́dún mi. ṣùgbọ́n kò túmọ̀ sí wípé láti gbà tánà bí sálà sálà ti papòdà twenty seven náà ni ó máa jẹ́ lọ eléyìí ó jìnnà sí òdodo kódà ó lè jẹ́ even number nínú ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìgbà tánà bí sálà sálà sọ pé ìtẹ̀mísúwá fi àṣírí làwọn àkì ẹ wá òrùlà láti kọrí sí mẹ́wàá tó gbẹ̀yìn ó lè jẹ́ twenty two náà ó lè jẹ́ twenty six ó lè jẹ́ twenty eight kódà ó lè jẹ́ òru ọgbọ̀n ní àlátùlù kọ́dì ni ó bọ̀ sí bákan náà kí ló fà tó fi jẹ́ pé anábìwá muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ò jẹ́ kó sọ fún wa pé ọjọ́ báyìí òun là láti lùkọ́ lórí bọ́ sí wọ́n ní nǹkan tó fà á òun náà ní wípé lìyẹ̀jìtá ìdàlẹ̀ ìbádùn fi tọ̀ àti fi jẹ̀mí ìlàyálí tó bá lọ jẹ́ wípé ọjọ́ kan anábì sallallahu ó sàdánù rẹ̀ fún wa wípé ẹ̀yin mùsùlùmí ó twenty five òun ni là láti lùkọ́ lórí ọjọ́ ẹyọ kan tánàbì sallallahu alaihi tí wọ́n sọ yẹn ọjọ́ yẹn nìkan làwọn èèyàn mọ̀ lọ sí mọ́sáàsì ọjọ́ yẹn nìkan làwọn èèyàn sọ pé àwọn ń wá òru làlátùlù kọ́dìrì wọ́n ní í ṣe ìbádà wọ́n sì ní gbìyànjú ní àwọn ọjọ́ mi tí tí ó kù nínú àwọn mẹ́wàá tí ó gbẹ̀yìn nínú oṣù Ramadan eléyìí tí à ń ṣàlàyé eléyìí ló fà á tó jẹ́ pé nígbà tí àtìmọ́jọ́ tó jẹ́ yóò wá pakún ìpeléke ìgbìyànjú wa lórí bóòní àṣewá òru làlátùlù kọ́dìrì inú àwọn nǹkan tí wọ́n fẹ́ ká ṣe oṣù làlátùlù kọ́dìrì àdúrà òfìyà tábẹ́ lọ́hùn tó pọ̀ nínú òru tí à ń sọ yìí bákan náà inú àwọn nǹkan tí wọ́n gbà níyànjú pé ká ṣe nínú oṣù nínú òru làlátùlù kọ́dìrì òun náà ni pé ká jìnnà sí ẹjọ́ wẹ́wẹ́ pàápàá jùlọ ọ̀tá bá láti wà ní al tí à ń wá òru abiyì pẹ̀lú pé a ṣe àtìpó sílé ọlọ́run ọba ní inú ọjọ́ mẹ́wàá tí ó gbẹ̀yìn nínú oṣù Ramadan al òun náà ni kí a ṣàtìpó sí ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́ni tí ń wá ojú kòkòrò àti ṣe kòǹgẹ́ lailatul qadri ẹni tí ó bá wà nínú i'tikaf kí làwọn nǹkan tí kò lè ṣe kí làwọn nǹkan tí ó lè ṣe àti pé kí ni nǹkan tí ó máa ń ba i'tikaf tó máa ń bàjẹ́ alákọ̀ọ́kọ́ la yushra al-i'tikaf illa fil wọ́n ní kò sígbà láyè fún wa láti ṣe ìtìkáfò àfi kó jẹ́ pé inú mọ́sálásí òun náà ni a ti ṣe láti ṣe ìtìkáfò wa inú mọ́sálásí onígbà láyè wà fún wa láti ṣe ìtìkáfò torí pé Ọba subhanahu wa ta'ala ó sọ fún wa yí pé wala tubashiruhunna wa antum akifuna fil masajid Ọlọ́run Ọba àlékẹ́ọ́lá ní ẹ má fara ro àwọn ìyàwó yín o lẹ́ni tí ó sàtìpó sí inú mọ́sálásí anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ànábì wọ́n sì yẹ kó yọ ayé pé ẹ̀tìkáàfù tí a bá ṣe ẹ̀tìkáàfù a ò láǹfààní láti súnmọ́ àwọn ìyàwó wa wọ́n lè wá bẹ̀ wá wo wọ́n lè wá yẹ̀ wọ́n lè wá sálámọ̀ sí wa wọ́n lè wá kí wa ṣùgbọ́n ìgbà láàyè ò sí fún wa láti fararò wọ́n láti fararò wọ́n nínú ẹ̀tìkáàf gẹ́gẹ́ bí àyà kùránì tí a kà yìí gẹ́gẹ́ bí ó ṣe sọ bákan náà látọ̀dọ̀ ànábì sọlá sọlá àwọn ìyàwó ànábì tí wọ́n á bẹ ànábì wò nínú ẹ̀tìkáàf wọ́n wá kí ni ànábì sọlá sọlá ó sì sìn wọ́n dé ẹnu ọ̀nà lẹ́kùn mọ́ṣáláṣí tí wọ́n fi padà sí sínú ilé wọn eléyìí ìgbàláyè ló fún wa wípé àwa náà wọ́n lè wá bẹ̀rẹ̀ àwò nínú àwò nínú etikaf àwọn ìyàwó wa lè wá gbé oúnjẹ fún wa nínú etikaf kò sí nǹkan tí ó burú nínú inú ilé yìí ṣùgbọ́n nínú àwọn nǹkan tí ó mọ̀ ń ba etikaf jẹ́ tí a tún fẹ́ mẹ́nubà ṣáájú kí a tún fi ẹnu àdàgbà ti ètò tòní ká tún fi rọ̀ sí ibì kan òun náà ní pé kí ni o ẹnikẹ́ni tó bá nínú etikaf kò gbúdọ̀ pinnu wípé tó bá fi pinnu pé àníyàn pé òun ṣe ìtìkáàfù tó bá fi ányẹ́tọ́ àníyàtàhù tó bá fi gé àníyàn rẹ̀ wípé mi ì ṣe ìtìkáàfù mọ́ ìtìkáàfù rẹ̀ ti kí ni o ìtìkáàfù rẹ̀ ti bàjẹ́ náà nìyẹn bákan náà alìjìmá kéèyàn súnmọ́ obìnrin nínú ìtìkáàfù ìtìkáàfù ti kí ni o ìtìkáàfù ti bàjẹ́ náà nìyẹn wàhálì ìsára tún sọ òmìnira ìtìkáàfù a fi ṣe mọ́jẹ̀mú pé ẹni tó bá ń ṣe ẹ̀tíkáf ọ̀ràn yẹn ni kó wà nínú àwẹ̀ apá kan náà àwọn olùmọ̀ sọ wípé kò lẹ́tọ̀ọ́ kó sọ wípé ẹni tó fẹ́ ṣe ẹ̀tíkáf o kó mọ̀ sí nínú àwẹ̀ kì láyẹ̀ sí ilé ẹ̀tíkáf ìlàbìsọ̀m a gbọ́dọ̀ ṣe ẹ̀tíkáf àfi káwà nínú àwẹ̀ káwà lẹ́ni tó ń gba àwẹ̀ apá kejì náà àwọn olùmọ̀ sọ wípé ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ apá kejì tí wọ́n sọ yìí òun náà ni ahwatul qawl pé ẹni tó wà nínú itikaf ó lè mọ́ gbààwẹ̀ lápèjúwe nísìn obìnrin tí ń ṣe nǹkan oṣù nísìn lápèjúwe àmọ́ ìpè irúfẹ́ onítọ̀hún kò ní àǹfààní láti gbààwẹ̀ kódà kò láǹfààní láti kírun ṣùgbọ́n àwọn àfa àwọn rọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó àti wà nínú kọ̀ǹdíṣàn yìí kó gbìyànjú láti pa ara mọ́ kódà tọ́jú ara rẹ̀ dáadáa eléyìí òun náà nílé tó súnmọ́ òdodo àkọlù mú dátìlẹ̀ itikaf kí ni gbèdéke nǹkan tó kéré jù téèyàn fi lè ṣe ẹ̀tìkáf a akọlù múdàtìl ẹ̀tìkáf yawmun wa layla wọ́n ní ètò kéré jù nínú àsìkò téèyàn fi lè ṣe ẹ̀tìkáf òun náà ni ọjọ́ kan àti òru kan a sì ní àwọn àfáà sọ pé ọjọ́ mẹ́ta ara àwọn àfáà tí wọ́n ti kíni tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n lè tó dáa jù òun náà ni pé kéèyàn sàtìpó sínú mọ́sálásí fún ọjọ́ mẹ́wàá àgbáko nínú àwọn kan míì tó tún ba ìtìkáàfù jẹ́ òun náà ni pé àlèkòrújù mi ń gẹ́rì òzírí ń ṣẹ̀rí yìí ká kúrò nínú ìtìkáàfù láìsẹ̀ wípé a ní àwíjàre kan tí ṣẹ̀ríà Islam tí ó fún wa wípé ẹnikẹ́ni tí ó bá nínú ìtìkáàfù ó láǹfààní àti ṣàwọn nǹkan wọ̀nyí tá a bá ti sí lábẹ́ ẹbẹ̀ yẹn eléyìí tá láì nídìí kan pàtó wọn ni ó ba ìtìkáàfù wa ó bà á jẹ́ nínú àwọn kan tí ó lẹ́tọ̀ọ́ fún wa láti ṣe wá nínú ìtìkáf ní nǹkan tó fẹ́ mú ẹnu bà òun náà ni wípé tí a bá ní bùkátà bóyá alápèjúwe a fẹ́ lọ dáná àbí a fẹ́ lọ ra oúnjẹ níwájú ta mọ́sálásí ta ti ń ṣe ìtìkáf bákan náà ká sì mọ̀ pé ìtìkáf tá a ṣe ó gbúdọ̀ jẹ́ mọ́sálásí tí wọ́n ti ń kí jímọ̀ kò gbúdọ̀ jẹ́ wípé ẹni tó wà nínú ìtìkáf òun náà ni ó tún sọ wípé òun lọ sí mọ́sálásí jímọ̀ láti lọ kí jímọ̀ a fẹ́ kó jẹ́ wípé mọ́sálásí tí ó bá ti ṣe ìtìkáf kó jẹ́ mọ́sálásí tán ti ń kírun jímọ̀ bákan náà iná àwọn nǹkan tí ìgbàláyè rẹ̀ wà fẹ́ tó wà ní etikaf gastrolim ẹni tó wà nínú etikaf ó lè wẹ̀ o torí pé ẹlòmíì ò mọ̀ rò pé ẹni tó wà nínú etikaf tó bá ti wẹ̀ etikaf rẹ̀ ti bàjẹ́ eléyìí kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tí ìgbàláyè rẹ̀ wà fún wa nínú etikaf òun náà ni ìtìkáàzù káìmọ̀ alita àti bàbà kékeré tí ò ní ju sáìsì bẹ́ẹ̀dì one and a half lọ tí ẹnìkan lè sùn sí oníhà kan bẹ́ẹ̀dì oníhà kan wọ́n ní ilé yìí nínú àwọn nǹkan tí ìgbàláyè rẹ̀ tí ó wà fún wa nínú ẹ̀tìkáàfù ni. bákan náà nínú ẹ̀tìkáàfù ìgbàláyè wà fún tí àyè rẹ̀ bá yọ bóyá ẹnìkan rí ọmọ ìyá kan lóbìnrin tí ó sì wù láti fi ṣèyàwó kó rán àwọn tí ó jẹ́ aláṣẹ ètò kó rán sí wọn pétọ̀ ẹni báyìí o ó wù mí o ẹ bá mi bá sọ̀rọ̀ tó yẹ pé tọ́rọ̀ bá sì wọ̀ gan kúmọ́ tọ́lọ̀ bá sí ń pápápá fún wọn ìgbàláyè wà fún láti so ìgì náà nínú ẹ̀rtìkáf lẹ́ni tó wà nínú ẹ̀rtìkáf àbákan náà obìnrin tó bá ní ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ilé tá à ń pè ní ìsìhádọ̀ ìgbàláyè wà fún irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ o láti ṣe ẹ̀rtìkáf ẹnu wípé yóò paramọ́ dáadáa òun náà ní nǹkan tí a rọ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀. bákan náà nínú àwọn àǹfààní eléyìí tó yẹ pé bákan náà nínú àwọn àǹfààní eléyìí pé a tún fẹ́ rọ̀ wá fún àwọn táwa ní etikaf òun náà ní ọ̀rọ̀ android phone ọ̀rọ̀ android phone etikaf tá à ń sọ yìí ẹ̀yin jẹ̀mọ́ mùsùlùmí a fẹ́ kó jẹ́ wípé tá a bá wà nínú ẹ̀tìkáàfù yìí ká kún fún ìbẹ́lọ́hún ká kún fún àdúrà tó pọ̀ ká kún fún ìdí rẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n tí a bá àpèjúwe ta fẹ́ níwọ̀ ìkáwò síra wọn tẹ́yìn bá ṣe ẹ̀tìkáàfù kan bóyá lẹ́sìn ẹ̀tìkáàfù tó ṣe lẹ́sìn ó mú taná sọ́bẹ̀ lọ sí inú ẹ̀tìkáàfù ó wá pinnu pé tọ̀ ọdún yìí ò ní mú taná sọ́bẹ̀ lọ sínú ẹ̀tìkáàfù ó mú android phone rẹ ó mú dání ó rí wípé bó ṣe ṣe ìjọsìn bó ti ṣe ṣe ìjọsìn rẹ ní last year tó o sì ní àkọlé kan ìbẹ́ lọ́hùn yóò ju ìyẹn tó mú taná sọ́bẹ̀ wá sí etikaf yóò ju ọdún tó pinnu pé o fẹ́ mú android phone wá sí etikaf lọ ìgbàláyè wà fún wa láti lo fóònù nínú etikaf torí pé ẹlòmíì business ẹ connect ó connect pẹ̀lú fóònù ìjẹ́ imú rẹ̀ ó connect pẹ̀lú fóònù ṣùgbọ́n ìwà máa ń ṣe ìrégbè lórí fóònù eléyìí ni nǹkan tí a kọ̀ fún wa torí pé android phone inú nǹkan tó máa ń fà á tó yẹ pé èèyàn ò kí n fi rí ìjọsìn ṣe dáadáa inú etikaf òun náà ni android phone òun ló wà so nítorí náà a rọ̀ wá ara fẹ́ lọ sí etikaf kí a mọ̀ mú android phone dání tó bá jẹ́ wípé àrọ̀gbọ́n dá sí i fi ṣe ká gbé sípò toilet tẹ̀mọ̀ yìí pé toilet tá a bá ní bùkátà sí toilet àní wọbẹ̀ tá a bá sì ti wọbẹ̀ tán tá a bá ti gbọ́ bùkátà tó gbé wa wọnú tọ́lẹ̀tì kété tá a bá ti gbọ́ bùkátà náà tán òun náà láti pinnu òun láti jáde nínú tọ́lẹ̀tì àwa ní sọ wípé torí tọ́lẹ̀tì jẹ́ ilé ìtura nígbà tá a bá tún wá tura tán níbẹ̀ ká tún wá jókòó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ sínú tọ́lẹ̀tì eléyìí nǹkan tí a rí i pé kò bá làákàyè náà mu so tó bá yẹ pé àrọ́gbọ́n dá sí ọ̀rọ̀ fóònù yìí o ká gbìyànjú ká fi sí ká fi sí abala yìí à fóònù yìí o bí ọ̀rọ̀ pé a fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ òní fóònù yìí jẹ́ tó túmọ̀ sí pé tá a bá ti ní bùkátà tá a bá ti ní bùkátà ẹlòmíì nínú ẹ̀kítáàf yóò tún máa wo Arsenal yóò tún máa wo Chelsea yóò tún máa wo Man U ogoro àwọn kan wọ̀nyí inú àwọn ọ̀nà tíṣà ìtọ́m tó tàfárọ́bà tó fi rápálá wọlé sínú ìjọsìn àwa mùsùlùmí òní lè ti à ń fi lálàyé àbúgbà àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó yẹ pé yóò kó àìrójú bá wa láti dojúkọ àwọn nǹkan tó ṣe wípé nítorí àwọn nǹkan yẹn náà la mọ̀ fi wá sí ẹ̀tíkáf ẹ̀jẹ̀ mọ́ mùsùlùmí so nítorí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ gbìyànjú láti ṣàkíyèsí ẹ̀ bákan náà ká sọ ẹ̀tíkáf di ilé ẹjọ́ ká sọ ẹ̀tíkáf di ilé àròyé ká sọ ìtìkáàfù di ìpàdé ọdọọdún tí a ti mọ túlé onílé eléyìí pọ̀ láàrin àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ débi pé ẹlòmíì yóò pinnu pé ìyàwó òun ìgbà tó lọ ìtìkáàfù ní last year ìgbà tó dé wọn àtàwọn ìyàwó tó kù wọn jọjọ rẹ wọn jọjọ ṣe pọ̀ mọ́ yóò sì gbẹ́gilé pétọ̀ pẹ̀lú ògo ọlọ́run ẹni tó bá ṣe tìkáàfù lọ́dún yìí kó máa ṣe tìkáàfù nínú yàrá rẹ̀ o ọlọ́run ọba àlekọlá yóò gbà á o ó túmọ̀ sí pé tí ọkọ ò bá fún wa níyọ̀ǹda <clears throat> pé ká lọ sí etikaf kò sígbà láàyè fún wa láti lọ sí etikaf tí ọkọ wa ò bá fún wa ní ìgbàláyè láti lọ ṣe etikaf gbogbo etikaf tá a wà lọ tá a sọ̀bẹ̀ dílé gíbà tá a sọ̀bẹ̀ díbi tá a ti mọ sọ̀rọ̀ àwọn yẹn lẹ́yìn gbogbo àwọn etikaf báyìí ọlọ́run ọba àlekọ́ láwùjọ ń sí pàápàá bùtìlẹ̀kùn mọ́ ànábì sọ́là sọ́là ànábì ò sì yọnu sí bákan náà àwọn tá a fẹ́ ṣe etikaf regardless of any mosque tá a bá ti fẹ́ ṣe ẹ̀tìkáf ẹjọ́ torí tọ́lọ́run mò ń rọ̀ wá ẹ jẹ́ kí a rí wípé ìmọ́tótó àṣàkólé kan rẹ̀ púpọ̀ adórípa fẹ́ ṣe ẹ̀tìkáf àwa afọṣọ àtún aṣáṣọ síbi orí irin arìn ní mímbàr mímbàr yìí mọ́sáàsì tí mọ̀ mọ́ ti kíjímọ̀ àtún àǹsá aṣọ àǹsá pátá àǹsá nkankan síbẹ̀ ògbóró àwọn kan wọ̀nyí kò sí nínú adab kò sí nínú ẹ̀kọ́ sọ afẹ́ ká kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ẹ̀tìkáf débi wípé ká ṣe àmójútó mọ́sálásí àwọn mọ́sálásí mọ́sálásí wa dọ̀tí kí ló ti máa ń dọ̀tí bẹ́ẹ̀ ni ẹ mọ̀ yìí pé àwọn èèyàn ṣe tìkáàfù rárá o pé ẹ̀ ń ṣe tìkáàfù ẹ dọ̀tí mọ́sálásí ó lè fa sábàbí àti okùnfà tí àwọn elétò mọ́sálásí tán fi lè mọ́ fún yín ní ìyọ̀ǹda láti padà wá ṣe tìkáàfù míì nínú mọ́sálásí ẹ̀ mọ́ nítorí náà ká maintain neatness ká maintain purity eléyìí òun náà ni Islam ló kó wá sí gẹ́gẹ́ bí ó ti yẹ pé ẹ̀sìn wa á rí i pé ẹ̀sìn ìmọ́tótó òun ni ẹ̀sìn wa tó nítorí náà gbogbo nǹkan tá a bá ń ṣe nínú orígun ẹ̀sìn wa ká mọ ẹ̀ṣọ́ wípé à ń fi ẹsẹ̀ ìmọ́tótó yẹn àfi rinlẹ̀ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karamihi eléyìí tí awílónì kọ́lọ́wọ̀n bá àlékọ́lá kò jọ kó fi sínú mizanu hasanati wa àti òwe lè ta tí ń wí látẹ̀yìn kọ́lọ́wọ̀n bá àlékọ́lá kò jọ kó jẹ́ kó wúlò fún wa láyé ní kọ̀rọ̀ sàárè àjọgbọ̀rọ̀ kí